صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعده adúgbò fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìdásí di ọlọ́mọba fún òjíṣẹ́ ńlá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí á ti di ọlọ́mọba bójúṣe ọlọ́mọba kó sì máa bá wọn ará ilé àdàbọ̀ Muhammad kó sì máa bá wọn bọ̀ wọn sàádé àdàbọ̀ Muhammad tí ò ní lópin àánú ọlọ́mọba àti orí àjẹjẹ tán ọlọ́mọba kó máa bẹ fún gbogbo àlọ́mọ àtàwọn àtàwọn aráàlú wa àti àwọn arọ́mọdọ́mọ wa bẹ́ẹ̀ náà wọn máa kó máa yọ wá kó nínú ìkẹ́ ìjọ gbẹ̀ǹdé àlùkìyàmù. Insha Allah ta'ala eléyìí ni ìjókòó alákọ̀ọ́kọ́ lórí ìtumọ̀ kitabu tawhid kitabu tawhid ó jẹ́ ìkan àwọn àwí nínú Islam tí ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa náà ká gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa látàrẹ. Bàbá sì wo àkọlé ìṣẹ́ra yìí, a tó ti sọ ẹ̀sìn bẹ́ẹ̀nù rẹ̀ fún wa. Kí ni ẹ̀sìn bẹ́ẹ̀nù ìṣẹ́ra náà? Òun náà ní ọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ọ̀rọ̀ nípa ìṣe ọlọ́run ọba àwọn àbúrò ṣoṣo. Àà náà kí a sọ̀rọ̀. ní ṣókí nípa ẹni tí ó kọ síra yìí ẹni tí ó kọ síra yìí wọ́n ń pè ó kọ wọn ní muhammed ibn abdulwahabi ibn suleiman at-Tamimi an-Najdi ibn abdulwahabi ibn suleiman at-Tamimi an orúkọ wọn ni Muhammad ọmọ Abdul Wahab ọmọ Suleiman atẹmíní alinajiri eléyìí jẹ́ ìpele ti sí ìlú àti agbègbè ibi tá a ti wá tó afáwọ yìí nínú àwọn àlùfẹ́ǹsì dáadáa ni tí wọ́n sì jẹ́ ìran alárúbáwá gẹ́gẹ́ bó ti dá pé kò sí ìran tí Islam kì di ní àpapọ̀. afa musulumi afa islam o lè o ara áfíríkà ó lè jẹ́ lókèlè áfíríkà ni ó ti wá gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ní ká ní àwọn àlùfáà náà ní áfíríkà ó lè jẹ́lẹ̀ yorùbá ó lè o haúsá ó lè jẹ́lẹ̀ ìgbò o lè jẹ́ láàrin àwọn akapa àárín àwọn àbí islam tí o fi lè ní àpá alhamdulilayi ọlọ́run ọba yọ ẹ̀yà mẹ́yàn kúrò nínú ẹ̀sìn tiwa ká sọ pé bí o bá ti dé àpá àyàn àti wa àní gbà á láàpá nínú islam rárá o sọ àpá wa yìí wọ́n jẹ́ ọmọ alágbáwa ní agbègbè anájì nínú anájì ibi tí wọ́n ti bí bàbá wa yìí òun náà ní ibi tí wọ́n ń pè ní àlọ́ọ̀yẹ́ ìnà ibi tí wọ́n ti ní bàbá wa ìyẹn ní nàìjíríà wọ́n sì jẹ́ ẹni tí ọlọ́mọ ọba lò ní sábàbí dáadáa láti lè fi dá àwọn mùsùlùmí padà sórí ìgbàgbọ́ eléyìí tó yanrantí wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ síra láti lè ṣàlàyé àdìọ́kàn tó lálàáfíà fáwọn mùsùlùmí ọlọ́mọ bá ṣe fi àgbàtà sí àwọn àti àwọn náà wọ́n kọ̀ mí tó yá sí pé wọ́n fi sọ àwọn èèyàn lára kúrò níbi ìkó sínú ẹbọ lórúkọ pé àwọn bàbára àwọn ẹni ọlọ́run tó já pé ìkọjá láti wá wọnú àpọ́nlé bí ẹ̀ka fún wọn àti wá ń gbé ẹ̀tọ́ ọlọ́run fún wọn. wọ́n ṣe oríṣiríṣi àwọn àlàyé láti fi mú àwọn ìrújú kó pàwọ̀ ìyá. wọ́n kọ gáṣíṣù hàt ìṣèpáyà àwọn àrùjú eléyìí tí ń mú mùsùlùmí tí ń mú àwọn mùsùlùmí kó sínú ẹbọ wọn sì kọ́ nípa ìṣòro sàdáàfà alẹ́tì yẹtìbọ̀ alẹ́ ìmùsàlẹ̀ máa àlùfáàtìmá àwọn ìpìlẹ̀ tó pàtàkì mẹ́ta àtàkùjá sí pé mùsùlùmí ò gbọ́dọ̀ má máa wọ́n ní alùpàwọ́ ìlú àbáà ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ìṣúra ti rí wọn ní so nínú àwọn tíra wọn tí wọ́n ní bàbá yìí wọ́n fún wọn ní eleven fifteen that is one thousand one hundred and fifteen years sí ìjìrá ni wọ́n bí bàbá wa yìí wọ́n sì kú ní twelve oh six that is one thousand two hundred and sixty ìjìrá sọlọ́wọ́n bá kádàrá pé kí bàbá wa yìí kí wọ́n kún lẹ́mìí díẹ̀ dáadáa wọn lò dé ninety one years ní ayé tábà wà sọ̀tà wà yìí nìsín nínú déètì òǹkà Islam a wà ní fourteen forty two tòtò àbá ṣe pọ̀ mọ́ra wọn níbàámu sí àsìkò ìgbà tí bàbá wa dáadáa yìí tí wọ́n ti lọ pàdé ọlọ́run ọba láti twelve oh six sí fourteen forty two yìí yóò ti máa tó bóyá bíi two hundred and thirty six years tí bàbá yìí lọ pàdé ọlọ two hundred and thirty six years á lè pé ọjọ́ náà ti tún pẹ́ díẹ̀ ṣùgbọ́n iṣẹ́ àgbà wọn iṣẹ́ ọmọdé láwùjọ àwọn mùsùlùmí nínú àwọn àgbà àfáà tá a ní tí wọ́n sì lápò ọ̀lẹ̀ dáadáa tí wọ́n ní tàlẹ́lẹ́ láàrin wa wọn ò gbé nǹkan kan wá kọjá wípé wọn wá ṣàlàyé tí ń jẹ ẹsẹ ìjọba fáwọn nígbà tí nǹkan ti ń parẹ́ máa wọn lọ́wọ́ wọn wá dá wọn padà sórí tó ṣe tó tó lọ sòṣè níbàámu sí lánàá tí anábì sallallahu alaihi wasallam abẹ́lẹ́ wọn bàkúrò wọn bá ní pé àfa wọn kó bá ní pé gbogbo àwọn àìmà mílẹ̀ mùsùlùmí gbogbo àwọn tí wọ́n jẹ́ wọn afá ẹ̀sìn àwọn ṣùgbọ́n olùsílám àwọn afẹ́ ẹ̀sìn tí wọ́n ti lọ pàdé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala natamanna min allah an yataghammadahum jami'an bi rahmatihi wa an yudkhilahum fasiha jinanihi bẹ́ẹ̀ wọn bá allah subhanahu wa ta'ala kọ́nà ń bá ní kẹ́ gbogbo wọn ó sì bá ní fi gbogbo wọn sínú àlùjánnà onídẹ̀ra àwọn tí wọ́n kú náà àwọn afáwa náà táwọn olùdó wọn abẹ́lẹ́ wọn bá kọ́nà jẹun lẹ́mìí fún wa ó sì fún wọn láti mọ̀ta tó dáa àwọn tí wọ́n jẹ́ wọn àfa àtàjà nǹkanì mímọ̀ lára wọn abẹ́lọ́wọ́n ọba anú ọlọ́wọ́n ọba àlékún ìsìkọ́mà ìdúró déédé àlékún mẹ́lá kọlọ̀mbà ń ṣe fún wọn kọlọ̀ ń ṣe fún àwa náà tó dá wa tó wọn kálá tó tó dá àwọn tí wọ́n ti lọ pàdé ọlọ́run láwùjọ tí wọ́n dá nílẹ̀ yóò bá wa abẹ́lọ́wọ́n ọba gbogbo tí wọ́n ṣe síwájú ọlọ́run tó kú bí ẹ̀ka àti kọlọ̀mbà ń ṣàmójútó fún wọn. torí ìṣókí láńpẹ́ nípa sheikh muhammad bin abdulwahab ibn suleiman atẹlẹmí ìlú nàìjíríà bàbá tí wọn bí ní ìlú nàìjíríà bàbá ní ká sọ nípa gbogbo dáadáa tí bàbá yìí ṣe fún islam níwọ̀n lásọ yẹn ẹ̀rí níwọ̀n lásọ wọn kọ àwọn tíra kéékèèké tí kólé dùn ká báwọn yẹn ká lè ṣàǹfààní púpọ̀ lára gbogbo àwọn tíra àwọn yìí wọ̀lúwọ́n nílò àti yẹn kutubun mubarakah kutubun mubarakah gbogbo àwọn tíra yìí lọ́wọ́ bá pàtó àtàsí gbogbo àwọn tíra yìí sì ní lówó ní istiqama gbogbo àwọn tíra náà ní ló dúró dídí ló dùn wọn ló ṣe é kà fún yàn tó wúlò ló ṣe é fi kọ́ yàn lágbọ̀n Islam lágbègbè ọ̀rọ̀ àpéyà wọn làwọn ní náà ti jọrọ fífi òbí ẹ̀ bí àwọn tó kórìí tí wọ́n ṣe ń pa àpéyà tó bá sọ́dọ̀ ara yìí lóko àtúntí ọ̀rọ̀ àkíyídà ọ̀rọ̀ ìgbàgbọ́ ti ń dà wọn àwọn èèyàn lọ́wọ́ ní títí ń parí wọn wá gbìyànjú láti dá wọn padà sọ́dọ̀ wọn bá lò wọn láti lè fi rìfírẹ́ṣì ọpọlọ àti òye àwọn èèyàn nípa tó jẹ́ àgbọ́yé Islam àrè làwọn náà bá lè. sọ nínú àwọn síra àwọn tó já sí àwọn afá níta kankan pẹ̀lú ṣẹ́fù pẹ̀lú ká máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ká máa fi fáwọn èèyàn ní ẹjẹ́ wú ká máa fi fáwọn èèyàn ní jòkó láwọn àjòkó wá sí i káàdì ìdí ní táìmù táwọn fi kú fáwọn èèyàn nínú rẹ̀ ní síra tá a pè ní kìtàbù tọ̀hún yìí. àwọn ká tó lọ́bẹ̀ ẹni lágbègbè ní pépé ní ọlọ́ta kò sí bí inú ti wà tí ò ní lẹ́ ọ̀tá lọ́nà ká sí kejì. bàbá yìí ń gbàtọ́jà pé tí wọ́n ń ṣàlàyé fáwọn èèyàn òun náà ni ọ̀rọ̀ nípa àtọ̀hìn ويشهد على ذلك كل من كان له láwọn àdúgbò tó lè ká ẹni tó gbọ́dọ̀ ń bá ti dáadáa wípé kó láǹfààní àti kásíra wọn yálà àwọn apá kan náà síra wọn ni wàlúwàdì tí ò bá ní ṣàkóso yóò máa jẹ́ rí pé bàbá yìí ó wá àwọn èèyàn sákìlìsì níbi tí wọ́n kù sí níbi ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ wọn ni. èyí tí bàbá yìí wá ó mú nǹkan tó tó nǹkan wá rárá o àkíyèsí ni tí ẹ bá ti fẹ́ dárọ́ gbogbo tíra àwọn tó bá fi gbọ́ pé tíra Muhammad bin Abdul Wahab ni ó firi láti lọ kà á ó firi láti lọ kà á èyí tó jẹ́ náà wá fẹ́ràn Islam àlàyé àwọn nǹkan tó lè ba Islam jẹ́ láwùjọ táwọn èèyàn kó ṣùgbọ́n tí wọ́n máa kó lè ba Islam jẹ́ bàbá yìí fi ṣe wọ́n gbé nínú àwọn abúlé Islam wọ́n kọ́ ṣùgbọ́n kó káṣíṣù pààrọ̀. القواعد الأربعة الأصول الثلاثة المسائل الجاهلية àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sílà dáadáa tí bàbá yìí kọ́ so ìyẹn ló fa àtúnjá pé nínú àwọn sílà àwọn yìí àwọn ọ̀rọ̀ kan ń bẹ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń tún ti ń bẹ ọ̀rọ̀ tó já sí pé àwọn tí ọlọ́run ò bá sí ìfọ̀nà màtátọ́rọ̀ ètí ìta ìmọ̀lẹ̀ sínú ọkàn wọn náà yóò ní ìgbòrè àpò wọn òun náà ní pé wọn máa sábà sọ̀rọ̀ pàtàkì ká wá sọ ó ti jẹ́ ká gbé kalẹ̀ káàsì sọdún tí mùsùlùmí ti ń ṣe tàwíìdì tí wọ́n ti ń ṣàṣìṣe mbẹ́ eléyìí tó já pé lọ́pọ̀lọpọ̀ gbà sí ni ó máa ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n já àwọn olùkọjá àlà nínú àwọn oníṣòfin báwọn apáti máa lọ àwọn olùkọjá àlà nínú àwọn oníṣòfin bí àwọn tó máa péjọ sí di sàárè tó máa láwọn lọ sàdúrà di sàárè àbí tó máa fi ṣé òkà pé kó gbà wọn àbá tó máa lọ orúkọ àlùjánu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbàdé bá ń fa àwọn nǹkan tó já sí kò bá ilé lọ yóò máa jẹ́ bí yóò máa dàbí bí wọ́n ń takò wá ń bó aláyé sí ni eléyìí bá tó já pé àwọn èèyàn tó mu ti bàbá yìí lásìkò wọn torí pé ọ̀rọ̀ àwọn àṣetí báyìí ká máa lọ péjọ síbi sàárè ká máa tàwa fún sàárè ká máa pe àwọn aṣéwù àbí ká máa pe àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá ká ká máa ṣàdúrà ní sàárè gbogbo eléyìí tó gbajúmọ̀ lásìkò yẹn ní bàbá ìlú bẹ́ẹ̀ ríra rẹ̀ ìjọ tí ń pè pèsè kiri yìí kọ́lọ̀ tó wá fún wọn lọ́wọ́ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ní bẹ́ẹ̀ òdodo nínú sọ̀lá fún nínú àwọn tí wọ́n já wọn bá yí lára wọn ni bàbá wa ọba dáadáa ọba ìsìlámù ọba òdodo alùsùrù kọ́lọ̀ wá ní kí wọ́n gbọ́n tí bàbá yìí sọ yé nìyí táwa fún bàbá yìí lọ́wọ́ pé máa wí lọ́dọ̀ tiwa máa wí lọ́dọ̀ tiwọn. sọlásẹ̀rẹ̀ ilé ìfà tí bàbá yìí wá ní ọ̀tá bàbá yìí ní ọ̀tá Sheikh Muhammad ọmọ Abdul Wahab ọmọ Suleiman àwọn ní ọ̀tá o wọn ní ọ̀tá o àmọ́ àtòrin eré àtòrin ibú àtàwọn àtọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wọn sọ̀tá lójú ayé wọn tí ló padì ọ̀rọ̀ àwọn tó bá wọn sọ̀tá lẹ́yìn wọn ló kù tá à ń bẹ lọ́wọ́ wọn lágbo ilé wọ́n lọ sáwọn gbógun sí wọn ṣùgbọ́n wọn padà fún wọn lọ́wọ́ nígbà tí wọn ò fi òdodo tí wọ́n ṣe ilé wọ́n ṣe sùúrù lórí ẹ̀ tí ẹ bá ti ka síra bàbá yìí kan nínú àwọn síra wọn lára ìdá rẹ̀ sólù fàlàfà nígbà tí bàbá yìí sọ̀rọ̀ yìí pé dára ń fún pàtàkì tó sì yẹ kéèyàn ó túmọ̀ ní kókó láti lè dúró lórí a nígbà tí wọ́n ń ṣàlàyé wọ́n ṣàlàyé wípé. kéèyàn ó jẹ́ni tí ó ọ̀rọ̀ ìgbàgbọ́ wọn bá àwọn amọ̀rọ̀ kan lè fi ká máa ṣe sùúrù lórí ìnira tá a bá ní níbi ọ̀rọ̀ kan níbi máa pèpè sí máa ṣe sùúrù lórí ìnira bá ọ̀rọ̀ wọ́n sọ látara òye tí wọ́n ti níni látara òye torí pé wọ́n gbógun ti wa yìí tó nìyí Muhammadu Abdul Wahab gbógun ti bàbá yìí ṣe sùúrù pẹ̀lú àwọn àmìlà àwọn sùtà tí wọ́n rí gẹ́gẹ́ bá nàbí náà ṣe ṣe sùúrù pẹ̀lú àwọn sùtà tó rí tí ó kún lè ṣe ọ̀rọ̀ tí wọ́n á gbogbo tí wọ́n wọ́n bá wọn lórúkọ jẹ́ lára orúkọ wọn tí wọ́n bàjẹ́ dò ní sáàtì máa gbẹ́ lónú àwọn èèyàn náà ní wípé àwọn náà ní àwọn kan ò fíríkọ́tún wàhábíyà tó àwọn sẹ́ẹ̀tì kan àwọn wàhábíyà gbogbo ọjọ́ ìsinmi máa ń ní ìfẹ́ gbogbo ọjọ́ táwa lọ pé sofism ìrìnkẹ shiaism eh, kọbianism gbogbo ẹgbẹ́ àti wàdísm kálukú ló gbọ́dọ̀ ní tí ó lórí àwa lọ wò kíni wàhálà muhammad sheikh muhammad ọmọ abdul wahab kíni wọn gbé wá tó fún àwọn èèyàn bí ń bìlọ́ọ̀mù sí ìjọ tiwọn náà rí fún wọn pé kàkà wá ìjọ sí anabi àtàwọn sàábà ń bẹ lórí ẹ nígbà náà lè gbé wá àti àtàwọn ń bẹ lórí ẹ náà náà gbé wá tó sì yàgò sí táwọn àlùfáà ṣáájú tí wọ́n dúró lórí ẹ̀. tó àwa rí i pé ìbánilórúkọ jẹ́ lásán yìí káwọn sọ pé wàhábíyà wàhábíyìsìn àtàgbẹ́ sọ bàbá àwọn lẹ́nu ni. tábàtí wọ́n pè é ní wàhábíyà ìtumọ̀ rẹ̀ lẹ́nu tí ó máa ta tí ó máa ṣàlàyé fáwọn èèyàn tó sì máa kọ̀ fáwọn èèyàn láti máa ṣe láti máa sin nǹkan mi yàtọ̀ sí Allah ní orúkọ pé àwọn fi wọ́n sọmọ́ lọ́wọ́

alhamdulillah ala kulli hal lọ́rùn bá nìkan gbogbo kálukú lè sọ̀rọ̀ rẹ̀ kó ṣàlékún mọ̀nà fún kálukú. ẹlòmíràn ní wàábì wàábì wàábì nájírí wàábì nájírí dàtí ìlú wọn náà fún wọn ti ṣe òní nájírí. abẹ́rẹ́ wọn bá kó ṣàlékún bẹ́ẹ̀ bàbá náà àti gbogbo àwọn abẹ́sí rẹ̀ bá ṣiṣẹ́ síwájú. tíra àwọn táwa fẹ́ máa gbé yẹ̀wò ní hálfà wa ní ìjókòó wa yìí àgbẹ̀ ní kìtàbù tawhid wọ́n sọ orúkọ ẹ̀ ní tawhid a fún wa wípé àkọlé rẹ̀ àbí orúkọ tíra náà ti sọ nípa àkọ́kọ́ nínú ẹ̀ wà fún ṣe. tá a bá ní àbí tó bá ní ìwé àti nínú ẹ̀. تبر كتاب كتاب الطهارة أجمع بيورو ما رفعه تبر كتاب الصلاة أجمع بيورو نيني تكوان كل ما من البوران ولاجة تبر كتاب البيور بيورني ووسيسي أجمع بيورو ولابكو àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó orúkọ yìí ó já máa ń bí bàbá yìí lọ fún wọn fẹ́ kọ́ wa ní ọ̀rọ̀ àtàwọ̀ kejì ọ̀rọ̀ àtàwọ̀ kejì. nínú kìtàbù tọ̀hìn. Tábà wo orúkọ yìí gẹ́gẹ́ báwọn àlùfáà wá ṣe máa ń ṣe. Wọ́n á gbé wọ́n máa ń gbé ìjọba àlàyé tíra tábà fẹ́ sọ̀rọ̀ ọba rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọba wọ́n á gbé àlàyé rẹ̀ láti di orúkọ. Tábà wo orúkọ ní àárẹ̀ kìtàbù àlùfáà tọ̀hìn. Tẹ̀síwọ́n lè lọ rí yòó ọ̀rọ̀ àbágbé kalẹ̀ níbi kalẹ̀ mọ̀tọ́ fún wa mọ̀tọ́ fún ìlẹ̀ yìí ni so possessive case tí n bá ṣe mistake kitab ìwé tawfid àwa fi kitab sí ara tawfid lóye ìdíwà fún wa ní ìlú kí ni wọ́n pè ní kitab nínú ìdè lápáwá kí ni wọ́n pè ní kitab lára masdari sóyè kàtàbà masdari wọ́n lè tara alikatibu walikatibu ni maana aljamu wa dọ̀mù àlìjámù ọ̀dọ́mù àlìjámù ní kí ló kó nǹkan pọ̀ náà ní ká kó pọ̀ wọn so àlìjámù ọ̀dọ́mù bíbélì ti dáàbò tí wàá ká kó nǹkan papọ̀ mọ́ra wọn olùtúmọ̀ àlìkẹ́tù ti kó nǹkan pọ̀ mọ́ra wọn táwọn náà bá wò ó náà kó ló fún ẹ pé wọ́n máa sún mi yẹn kìtàbù kìtàbù ilẹ̀ ní màá yóò tún máa fi ìmìnira fọwọ́ pọ̀ ìkẹlẹ́ náà. èyí tá à ń pè ní síra wọ́n pè ní lima yíjùmá òfin nínú ìfowópamọ́ ọ̀tẹ̀lẹ́mà lórí torí ládàra ń tá a sínú ẹ̀ nínú arábí àti gbólóhùn arábí gbólóhùn arábí kí gbólóhùn tó lè ni sì ní wà ni à ń pè ní àwọn tá a máa fi alif bá ta ta títí dé ya àwọn ènìyàn tí a bá fẹ́ kọ kátàbà nísìnyí kátàbà ó fún wa nítorí wọn pé ó kọ sábà ogólóhùn kátàbà ní ẹ yọ mú káàpù níbi tí káàpù wà nínú àṣọrọ fún ìjà ìyá ẹ sì lọ mú tà níbi tí tà ṣe kíni tó wà láàyè rẹ ẹ mú wa ẹ sì lọ mú bá wà láàyè níbi bá wà ẹ wà kọ káà yẹn ẹ kọ káàpù yẹn papọ̀ máa tá òun papọ̀ máa bá òun tó ọkùnrin ní kàtàbà kataba, kataba. ẹ wà wọ onígbogbo tó fẹ́ fún yín nítumọ̀ tí ẹ gbà lérò ó lè jẹ́ kàtàbà bàbá ti gba sànú ìlérò ó lè jẹ́ kó tìbà ṣùgbọ́n kàtàbà lásopọ̀ lórí kàtàbà kí la wá fi kó papọ̀ mọ́ra wọn tá a fi sopọ̀ mọ́ra wọn alògbègbè tẹ alikọ́lẹ̀ akó ara tó papọ̀ pẹ̀lú gègé àti gègé tó pọ̀ mọ́ra wọn kó wà dẹ̀ fún akó alẹ́ gbólọ. so àwa kọ sínú ìwé tó wà empty ìwé tí ò sí kankan ní àwa kọ síbẹ̀ kò wá jọ nìkan mọ́. afẹ́lu afẹ́mu táàbù wa alọ́mú táàbù níbi tó wà alọ́mú bá níbi tó wà alọ́mú alẹ́fù alimajì níbi tó wà alọ́mú bá níbi tó wà àtòkọ́ níbi táàbù bẹ́ẹ̀ náà láti pẹ̀lú tawhid so alikitab wọ́n máa sún ní alikitab kitaban illa lima yusma fi min al-furu' wal kalimat ẹni tí wọ́n torí ẹ̀ pé kìtàbù ní kìtàbù náà nítorí àwọn arábí àti gbólóhùn tá a kó jọ sí inú rẹ̀ tẹ́lẹ̀ yìí jẹ́ àlàyé alákọ̀ọ́kọ́ nípa ìtumọ̀ kìtàbù àwa ní at-tawhid at-tawhid ó jẹ́ masdar at-tawhid masdarun لوحد يوحد توحيدا وحد يوحد توحيدا بلو التوحيد ده بلو مصدر مصدر مصدر لأنه نوع صرف على حسب علمي níbi دي máa مصدر mọ́sálí wọn a máa dárúkọ rẹ̀ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ni wọn kà látọwọ́ gẹ́gẹ́ bá a ṣe máa pé kíkọ lábáwá tọwọ́ ọ̀la ti gbé àwa ni wàhálà yóò wá ìlú tawhida kátàbà yẹtùbù kìtàbà àwọn kìtàbà tẹ ẹ̀rí tó wàhálà fàhálà yóò bá ìlú tẹ̀tọ̀ìlà mẹ́sàlì ni máa ń bọ́ sí àyẹlẹ tẹ̀tà nígbà tá a bá wọn ọ̀rọ̀ bọ̀ nínú sọ́ọ̀fù mẹ́sàlì ń ààyè ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn rẹ̀ láti máa rí fáàlì muwahid lẹ́yìn rẹ̀ láti máa rí mafurọ́lù bí muwahad lẹ́yìn rẹ̀ láti máa rí amúrù wahid lẹ́yìn rẹ̀ ìmọ̀jẹ̀ láti wahid so masari máa ń wà ní ààyè ẹlẹ́ẹ̀kẹta àwọn àlẹ́ àfàṣà bí àìmọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa wíwà láyé ẹlẹ́ẹ̀kẹta so mọ́sàlì wa ni gbọ́dọ̀ tọ̀kì wọ́n wá hàjà mọ́sàlì ni gbọ́dọ̀ tọ̀kì jẹ́ mọ́sàlì yẹn sọ́dọ̀ pé ní mọ́sàlì òun náà ní pé gbogbo àwọn mùsùlùmí àwọn nǹkan tó yá wa tí ó máa fún wa ní ìtumọ̀ tó a máa gbóòórùn wọn tọ̀kì lára rẹ̀ wọn àtàrà mọ́sàlì gbogbo ẹ̀mí ń fàyọ́ wa àtàrà mọ́sàlì gbogbo ẹ̀mí ń fàyà ó ti ń fàyà mọ́sàlì ní pín ní pín ló pín sí méjì tó ṣáájú ẹ̀ ló fún kó sáwọn ìkó wá lẹ́yìn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara masdari náà ni wọ́n pè alimasdari source source ìpìlẹ̀ àwọn gbólóhùn gbólóhùn tá a bá ń gbóhùn wàhádà tá ń gbóhùn dà ìtumọ̀ wá ìdúmọ̀ tọ̀ ìdí lára rẹ̀ masdari ìbẹ̀rù náà ti yà wá òun náà yà ṣe látara rẹ̀ àwọn jẹ́ ẹ̀sọ́ tuntun. kí wọ́n á lè túmọ̀ bí máa إفراد وجعل الشيء واحدا توحيد قلنا إفراد الشيء وجعله واحدا كي يوصهم كديو كسسو معنى نعم. إفراد الشيء جعل الشيء واحدا كسهم كسو ديو كما كنتما من التوحيد يصوم هذه يوم كسسو نجا التوحيد ثمن التوحيد ìtumọ̀ rẹ̀ náà ni pé ìsọ̀ àdéyọ̀ká. فإذا قلت مثلا وحد الشيء وحد الشيء لمن وش التوحيد بمعنى أنه جعله واحدا وأفرده وصاد يوحسس وصاد يوحسس نعم جاء التوحيد وصاد يوحسس سلطة رأيتما